Good morning, I greet you. How do you do? Good morning, I greet you. It's a beautiful day. <laughs> Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ti ń wò mí ọjọ́ rẹ̀ ọjọ́ aláyọ̀ lóní ara ẹ̀wọ̀n olíwọ́ <laughs> ọjọ́ ìdùnnú ni ọjọ́ tèmi a ti máa ń sọ pé happiness is free o happiness is free o ìwọ ló máa múnú ara ẹ dùn gbàgbé pápó rice ti di fifty three thousand àjọ máa ra àjọ máa jẹ náà ní gbàgbé ẹ ìwọ ni kò múnú ara ẹ dùn torí tí ọ̀rọ̀ apatẹ́sàn bá lọ wọlé ah, <laughs> ìyẹn gangan ló wá burú jù ọlọ́mọ yẹn kó kan àtẹ̀bí wa ojúmọ́ ire lètò ẹ̀ka àárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ ní gbogbo ibi tí a ti ń gbọ́ mi anna adéníkẹ́ babatunde lórúkọ tèmi èmi àti finest lájọ wà lórí ètò lẹ́ni fọ́ọ̀ín àwọn kan ti wá gbà mí wọ́n ń fìlì fọ́ọ̀n má jẹ́ kó yẹ lẹ́nu èmi ni treasurer ẹ̀ tó bá ti ń sọ pé àwọn fẹ́ finest o èmi ni máa máa gbowó lẹ́yìn <laughs> wọ́n kíw ni o. ìwòlògùn ṣé mò ń wá mánéjà. èmi ni automatic manager náà ni mí jáfilẹ̀ eh. bẹ́ẹ̀ jáfilẹ̀ bẹ́ẹ̀ jáfilẹ̀ bẹ́ẹ̀. <laughs> akínyẹmí ọmọ johnson náà kí yín yẹ kó ojúmọ́ báwo ni jẹ yín ṣe rí náà wọ́n lè sùn dáadáa jí dáadáa ẹ̀yin tẹ́ ẹ dásùn ẹ pẹ̀lẹ́ blanket yín ti jìyà pílò yín ti jìyà ẹ̀yin tẹ́ eré èèyàn bá sùn mọ́jú náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí láìfù tí yín náà <laughs> ẹ dásùn oorun yín ọlọ́run wà pẹ̀lú yín ojúmọ́ ire o òun lè tò ẹ bá ń bẹ producer mi ẹni ó yé mọ̀ sọ̀rọ̀ sí mi ẹni ó yé mọ̀ sọ̀rọ̀ sí mi tóun náà máa ń fọ́ fún fine boy ẹni ẹjọ́ tètè jẹ. àárọ̀ tòní omi ń bẹ lámù yẹn ó ti di dandan mọ́líkì ìyàwó bìdí nìyí gbogbo ìgbà lómi wọn ń bẹ lámù ti wà tá àjọ máa mú láàárọ̀ yìí ojúmọ́ ire ẹ̀ látòrí Orísun TV àwọn kan wà aago méjìlá òru làwọn gbádùn kan wọn wò ó bẹ́ẹ̀ni ọwọ́ òru á ní kò sí disturbance àwọn ò ní gbáriwo àwọn lè dárẹ̀ ní fúnra wọn. àwọn kan kẹrè ó ní àárọ̀ kùtùkùtù yẹn ní yàjó yàjó láago mẹ́jọ àárọ̀ làwọn máa ń wò ẹ ṣeun o àwọn tó òkè òkun ah, mi sọ ah, fún ẹ ah, àwọn ará òkè òkun kan tiẹ̀ ti ń fi lẹ́tà ránṣẹ́ kí mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mò ń wo lórí youtube mo dẹ̀ ń wo mi enjoy ẹ̀. Mm. alẹ́ ni tó pè é finance ó bẹ́ẹ̀ bá ń sọ fún finance bọ̀bọ̀ us ló wà àwọn ah, mò ah, wá lókè òkun àtọ̀gbẹ́ra just in case of in case tó máa gbé mi tó máa gbé mi. ṣàbàyè <laughs> ẹ jẹ́ àṣe gàyà ká lọ sílẹ̀ ká dé padà ká wá bọ́ sójú ọ̀gbagadè mm. ètò lónìí nǹkan kí ẹsẹ̀ ràgọ́ àti ń bọ̀ uh-huh. gbogbo ará ìpínlẹ̀ èkó ará ìpínlẹ̀ ọ̀yọ́ ògùn ọ̀ṣun kwara gbogbo bí kíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo káàkiri àgbáyé tó rà á ti mọ̀ báyìí sí pé everywhere ni wọ́n ti ń kọ́ ọmọ náà jẹ́ báyìí sí wọ́n lè gbé mi jápa mọ́ yín lọ́wọ́ èmi lè jápa kó jẹ́ pọ́nà tẹ́yìn fẹ́ gbà jápa kọ́ lè máa gbà jápa o wọ́n lè gbé pákéjì ńlá wá wọ́n gbé mi jápa kù láti yé a gbàdúrà fún náà so ẹ tẹra mọ́ tìyín náà ó ti yé yín bẹ́ẹ̀. ojúmọ́ òun lè tò ẹ káàbọ̀ ẹ aṣẹ ìbẹ̀rẹ̀ ni o àwọn tó bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀rù sì ń bà yín pé ṣé ẹ ti miss ni ẹ ti miss àṣẹ ìbẹ̀rẹ̀ òun náà ni kí nìkan tá a wá ń gbé yẹ̀wò lórí ètò lónìí hmm, hmm. a ní ká sọ̀rọ̀ nípa irú ìbádọ̀rẹ́ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àwọn oníṣòwò àti àwọn òǹrajà àwọn òǹtajà àti òǹrajà customer service èmi máa ń complain yẹn ẹ̀yin náà máa ń complain ẹ̀ àgàgà tẹ́ bá ti pè àwọn oní telecom ti wa hmm. àwọn onífóònù wa tẹ́ bá ti pè wọ́n mú gbà fún ọ́ tẹ́ bá ti pè wọ́n báyìí ẹ bá ti make call ẹ máa sọ pé this call will be recorded wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa play orin arò tẹ́ ẹ̀ ràn wọ́n máa play ẹ̀ fún ẹ̀ wá gbé fóònù lẹ̀ ẹ̀ gbé sí spíkà ẹ máa dúró dejọ́ tí wọ́n máa gbé kọ́ọ̀lù thank you for calling customer service my name is kinikan kinikan ẹlòmíì bí bí èébú bí èébú ló máa wà lẹ́nu ẹ̀gbẹ́ láti bí twenty five billion years tí mo ti ń pè yín ẹ̀ṣẹ̀ ẹ̀dá mi lóhùn lónìí àwọn iléeṣẹ́ kan náà wà tẹ́wà tó jẹ́ pé nọ́mbà táwọn gbé lẹ̀ fún wa hmm. àbáwọn social media handle tó máa fi ilẹ̀ wípé ká fi connect àwọn tẹ́ ẹ bá fi máa pè wọ́n àbí tẹ́ ẹ bá máa bá wọn sọ̀rọ̀ báyìí kò sẹ́ni tó máa dá yín lóhùn hmm. àwọn oníṣòwò ńlá lálá ń sọ̀rọ̀ ń pa ìyẹn o àwọn láàárín èmi àti tó jẹ́ pé ìṣòwò gún kéékèèké ni wá irú àwọn ìbánidọ́rẹ̀ẹ́ ìbáṣepọ̀ wo ló bẹ láàrin wa mm. pẹ̀lú àwọn òǹrajà àwọn tó máa ń fún wa tó máa ń fún wa lówó mm. àwọn tó máa ń fún wa lówó tó máa ń ra nǹkan lọ́wọ́ wa báwo la ṣe ń bá wọn báwo la ṣe ń bá wọn dòwò pọ̀ nǹkan tá a fẹ́ sọ lẹ́nu rè ẹ̀mí jẹ́ wàá dúpẹ́ o ẹ rí madam tó wà níbí business woman gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n ń ṣe wọ́n ránṣọ télọ̀ ló wọ́n ń tojọ́ wọ́n lè tojọ́ talkative ó pọ̀ lẹ̀ ẹ̀ àwọn làwọn àfi ṣe forest camp. èmi ò ní business. ẹjọ́ tó ń tó iná iṣẹ́ ni iṣẹ́ ni gbogbo àwọn tó nífẹ̀ẹ́ sí ẹ tí wọ́n like tó ń comment tí wọ́n ń fọn káàkiri tó ń share àwọn yẹn náà customer ni wọ́n. ìyá iṣẹ́ wọn tó fi máa ń sọ fún wọn lórí ètò pé ẹ ṣé o ẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa o báyìí gbogbo nǹkan tẹ́ ẹ sọ là ń gbọ́ nǹkan tó ń pè ní customer service gangan nìyẹn. Mm-hmm. Hmm. kí ni tó ń pè ní customer service pé kí ni bá ṣe máa ṣèkẹ́ṣìgẹ̀ àwọn tó ń bá wa rajà àwọn tó ń bá wa dòwò pọ̀ ìṣìkẹ́ṣìgẹ̀ wọn tí ó máa fi rú wọn lórí ní èyí tó fi máa padà wá sí orí ohun tí wọ́n ń ṣe fún ìdàgbàsókè rẹ̀. wá rán mi létí ọ̀rọ̀ ìbàdàn tá a sọ lọ́sẹ̀ mm. tó kọjá mm. a sọ̀rọ̀ ìbàdàn débì kan aláwọn ìbàdàn wọn á fi tipátipá tajà fún wa wọn á tún máa bú wa lórí owó tá a fẹ́ fún wọn ṣé customer service náà nìyẹn. ẹ àwọn ti wá yí òyìn òun ṣe customer service ìyẹn ti ìyẹn ẹ customer ya bìnrin káàkú sọ pé customer service tiwọn nìyẹn bọ mm. ọ̀nà ọ̀nà táwọn gbé gbà nìyẹn báwọn ẹ mọ̀ pé ńgbà míì kíní rẹ̀ ti ṣẹlẹ̀ sí mi gan rí tí yàrá bá sọ nígbà á ah, dẹ̀ sọ sọ sọ sọ ẹ bá wọn rajà ẹ ṣe kíní kan ah, mo máa ń fi ìbákan gbà mí pé ah, ó dẹ̀ lè jẹ́ owó ọjà tó ń tà yìí ló máa fi bọ́ ọmọ àbí ló máa fi jẹun àbí kíní kan àánú ojú máa ń ṣe mí gbà mí mo nílò rẹ o mi ò nílò rẹ o tí bá ní owó ẹ lọ́wọ́ tí mo bá ní owó ẹ lọ́wọ́ màá rà. ṣé tó bá bu yín tán Hmm. àbí tó bá fi pẹ́pẹ́ furu sí yín tán. tó bá ṣe pẹ́pẹ́ furu tó ti ṣe tí mo ní mi ìfẹ́ hmm. tó bá dà sí pé ah, láti ẹ̀jẹ̀ bẹ́mi náà rà bóyá mo bóyá ok ẹ jẹ́ n sọ àpẹẹrẹ kan báyìí ó níjọ́ kan tá à ń lọ sí Iléṣà hmm. àwa ẹ mọ̀ pé ní Ifẹ̀ yẹn máa ń ta àkàrà òṣú ah! <laughs> àwọn àkàrà òṣú oh. àwọn búrẹ́dì àwọn oní pure water náà gbé tiwọn wá olómi á gbé wá àwọn ọlọ́tẹlẹ́rìn dòdò á gbé tiwọn wá oríṣiríṣi náà ṣe rí tí ẹ bá lọ ṣe mistake ṣí wíńdò mọ́tò yín wọ́n máa rí gbogbo ẹ̀ wọnú mọ́tò báyìí ò tí ì rí nǹkan bẹ́ẹ̀ wọ́n á rí tó pé ariwo tó wà ní mọ́tò kan wà sá sẹ́yìn pé ha ah, kí rèé oníbírẹ́dì gbé wá alákàrà gbé wá ṣé wọ́n rí èèyàn kan ló kọ́ ó gbá kàrà wá àmọ́ ńgbà tó gbé wá àkàrà yẹn tutù ó rí bákan bákan ní àṣà àfẹ́ ẹlòmíì wá gbèsè wá tó ń yorùkú lálálálá lójú bá rà mọ́ kéèké gangan tí wọ́n bá rìn bọ̀nù búrẹ́dì. àwa fọ ó máa wà pẹ̀lú débù àfọ lórí ẹlẹ. ẹyẹ ẹ máa ẹ máa ẹ máa sọ pé mo láìkó oúnjẹ àmọ́ ṣé èyí tó ń jẹ bá dá ẹ jẹ́ ká sọ ní ẹ̀ bá gbàdá gbóná tó rí bọnú bẹ́ẹ̀ ẹ ní láti lo slice ẹ̀hún àwọn ọ̀bẹ tó máa ń slice nǹkan hmm, ẹ̀yẹ kan fọwọ́ fẹ́ ẹ̀ ah, ah, kan ah, oh, oúnjẹ dùn mo bá ní gbígbóná yẹn jẹ́ ara o àwa ti ra gbígbóná yẹn tá a ti ra tá a fẹ́ tà ti bẹ́ẹ̀ wọ́n ní à èmi mo dẹ̀ kọ́kọ́ wá ọ ẹ ẹ ní gbogbo àdúrà ọlọ́ọ̀ tí mo ṣe ẹ ẹ̀ dẹ̀ bá mi rà ẹ̀ ṣe kinní kan mo dẹ̀ rólò tọ́pọ̀ òun kọ́kọ́ wá o àmọ́ bó tiẹ̀ ṣe jẹ́ pòun kọ́kọ́ wá hmm, ok ẹ̀yin ọmọ ṣé ẹ ṣì máa jẹ àwọn máa jẹ sí ó yá mú díẹ̀ wá àwa abáwo náà rà mo lè rò ó pé ó bú mi mo tún lè rò ó pé ó ṣọ̀rọ̀ ajé mo lè rò ó pé ó ti ṣe ọrọ̀ ajé débi tí ipá ẹ̀ ti pin ipá ẹ̀ ti pin ó wá ti yíjú padà ẹlòmíà mo ṣàlàyé tó ń sọ fún mi ló tó pé ah, ṣé dandan èèyàn fi ń rajà ni ṣé dandan ní kinní kan kinní kan kinní kan bọ̀ ọ̀nà tẹ́yìn gbà ẹ gbọ́ pé wọ́n ní ìlú gángan lọ̀rọ̀ lé ayé tó bá kọ wájú sí èèyàn kan á ẹ̀yìn sí ẹlòmíì ibi tẹ́mi ro lọ nìyẹn mo wá lè mo lè sọ pé ara ọrọ̀ ajé náà ni mo ṣàrú ẹjọ́ yẹn lórí mo ṣàpè padà mo dẹ̀ rà nígbà tí mo wá àtọwá ní à ẹ ṣeun ẹ mọ bínú ẹ kan. ẹ wo kémi má parọ́ tèmi èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo máa ń mo máa ń fẹ́ kí ẹni tó bá ń ṣe okòwò tó bá ń tajà mo máa ń fẹ́ kí wọ́n ní ìyára mo máa ń fẹ́ kí wọ́n ní pẹ́pẹ́ fúrú òwò irú nǹkan tá à ń sọ yìí báyìí ó ti ṣẹlẹ̀ sẹ́mi láàárọ̀ yìí hmm. gangan ṣùgbọ́n ṣó mọ̀ pé ayé ti yí hmm. ayé ti kúrò ní pé ká ríra wa ní ojúkojú ká tó tajà ká tó rajà tó bá ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ dání tó ti wá nǹkan tó fẹ́ rà lórí ayélujára tó bá ti rí bá wọn sọ̀rọ̀ ìmọ̀ wọn nǹkan tẹ́ ń ta ìwọ̀ mi lójú mo fẹ́ rà o hmm bẹ́ẹ̀ nìyẹn bá wá ṣe wá dá ẹ lóhùn sí hmm. ló máa wá sọ bó o ṣe fẹ́ bá a rajà. Hmm, hmm. mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láàárọ̀ yìí ah nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí mo fẹ́ o àkọ́kọ́ ná mo kọ́kọ́ fi mẹ́sáàgì ṣọwọ́ sí ẹni ọ̀hún fún bíi wákàtí méjì kò dá mi lóhùn ó ti ń tẹ ojú táìmù tèmi gan mọ́lẹ̀ torójú ń kán mi mo fẹ́ bọ́ sójúmọ́ rẹ̀ ìgbà tí mi rí kó dáhùn mo fi ilẹ̀ mo tún bọ́ ẹlòmíì sọ̀rọ̀ ẹnì kejì tí mo wá bá sọ̀rọ̀ wá dá mi lóhùn ló ní mo náà wà ṣe rí i pé ìyàtọ̀ ti ń bẹnu bá a ṣe jọ ń ṣiṣẹ́ bá a ṣe jọ ń ṣòwò báwọn kan ṣe máa mú iṣẹ́ bíi side hustle ìyẹn nǹkan tá a kàn ń yàbá hmm. àyàbá bẹ́ẹ̀ làwọn kan ṣe máa gbé kárí tẹ́ wọ́n á máa ṣe ògùn bíi mẹ́wàá papọ̀ o nímọ̀ pé kan làyàbá nu gbogbo ẹ̀ gbogbo ẹ̀ báyìí náà máa gbé kárí kọ́sítọ́mà tó fẹ́ wá bá ẹ sọ̀rọ̀ àkọ́kọ́ ṣó o mọ ilé tó ti jáde ṣó o mọ irú èrò tó wà lọ́kàn ẹ̀ ṣó o mọ nǹkan tó ń bá a fínra lọ́wọ́lọ́wọ́ ṣó o mọ iye tó wà lápò ẹ̀ kò mọ̀ ó wá kù sọ́wọ́ tiẹ̀ kó o fi ra ẹ sójú ọpọ́n ojú ààyè bí tó jẹ́ ó pé tán bá ti rí ẹ wọn á bá ẹ rajà hmm. irú ẹni tèmi lèmi bá sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ tí ò dá mi lóhùn lẹ́yìn tí mo ti bẹ́ lòmíì sọ̀rọ̀ tá a ti sọ̀rọ̀ wa tó ti kúnná lòun ṣẹ̀ wá ń dá mi lóhùn ìgbà tó wá dá mi lóhùn báyìí ó da sample bò mí òwò sample òun báyìí ẹ má bínú ó ti lọ bóyá hmm. sọ pé ó ti lọ. <laughs> ìṣọwọ́ tí àwọn oníṣòwò tí wọ́n ṣe ń bá àwọn òǹrajà wọn tí wọ́n ṣe ń bá wọn dòwò pọ̀ ó ṣe kókó béèyàn bá jáde láàárọ̀ tó jẹ́ pé o ti calculate pé ah bíi ten billion gbọ́dọ̀ pa kí n tó délé lónìí. Hmm. ó wá gbé bùkátà yẹn wá gbé ilé rí àwọn tó fẹ́ wá rajà lọ́wọ́ ẹ̀ tó bá dọ̀la wọn ò ní padà wá kí èèyàn máa o fẹ́ rajà lọ́wọ́ èèyàn báyìí sìn ẹni ọ̀hún wá bóyá fẹ́ dájọ́ five thousand kílẹ̀ tó ṣú ìwọ fẹ́ ra nǹkan two five hmm. ẹ pé tó wà lórí ẹ̀ gan òun wò bí ẹni pé kò tiẹ̀ gé sí two thousand ni ó hmm. wá déwájú wọn ó wá bí wọ́n pé èlò kíní wọ́n á ní six thousand wọ́n á máa bẹ̀ bí kò rà five thousand nǹkan tó wà lápò ẹ̀ ló wà lápò ẹ̀ àbí tó wà para ẹ̀ tó ò lè para ẹ̀ àwọn oníṣòwò gangan ni ká bára wa sọ̀rọ̀ torí àpò àpò báyìí wọ́n lè egun máa ń kọ̀wó eégún ò kì í kọ̀wó síta bẹ́ẹ̀ bá fún akọ́kọ́ gbà náà kó tó máa kọ̀ léèlè nínú àwọn oníṣòwò wa ó dàbí ẹni pé bùkátà tó wà lọ́rùn wọn ó máa ń wà nù nǹkan tí wọ́n máa ń wò tí wọ́n bá fẹ́ bá àwọn tó fẹ́ rajà tí wọ́n bá fẹ́ bá wọn sọ̀rọ̀ àlàyé ń bẹ́nu nǹkan tí mo sọ yẹn àmọ́ màá fẹ́ ká kọ́kọ́ dókè lọ́hùn náà ká padà dé bá a bá padà dé màá yànnà náà sọ̀rọ̀ ń pa ẹ̀ káràkátà nǹkan tí mo gbọ́ ń pa ẹ̀ tó ṣe díẹ̀ ni ojúmọ́ ire ṣe ń tẹ̀síwájú o à ń bọ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe òkòwò gbogbo ẹ̀yin tẹ́ ń tajà ọ̀nà wo lẹ̀ ń gbà láti fa ojú àwọn òǹrajà yín mọ́ra hmm ọ̀nà wo lẹ̀ ń gbà láti pé kí òǹrajà yín padà wá lẹ́ẹ̀kan sí ọ̀nà wo gangan lẹ̀ ń gbà láti mú kí òǹrajà yín kó bá yín polongo iṣẹ́ yín káàkiri pé ah ẹ lọ sọ́dọ̀ woman yẹn ah no no no ẹ èyí tó dáa jù ló máa ta fún yín oh ẹ wò ẹ lọ sí ẹ ẹ ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ wò ṣọ́ọ̀bù kan wà ní Oṣòdì tẹ́ bá ti wọ inú Oṣòdì láti ibi ìbẹ̀rẹ̀ yẹn ẹ yẹ yà báyìí ẹ lọ bá ṣe rí woman kan wà nǹkan ṣe nǹkan ṣe lè tẹ̀ máa kọ́ rí ẹ̀ woman yẹn wà tẹ bá tiẹ̀ ti kọ́kọ́ wọnú ṣọ́ọ̀bù ló ti máa sọ fún yín pé ah, ẹ jókòó máa ẹ̀yìn máa ẹ̀yìn lẹ́ fi máa dá mọ̀ ibẹ̀ ní kẹlọ́kẹ́tì lọ́ra ọ̀nà wo lẹ̀ yìí gbà láti fa ojú àwọn òǹrajà yín mọ́ra. ohun tá à ń sọ rèé lórí ètò yìí Ojúmọ́ Ire ní orí Orísun TV tó bá ṣe ń pé bóyá ẹ wà láǹfààní àti bóyá ẹ ti ń kánjú ibi iṣẹ́ èmi mọ̀ pé àwọn kankan tó bá ti ń di aago mẹ́jọ àwọn ti wà ní rọ́ọ̀ṣà wa wọ́n ti ń kánjú ẹ̀yìn ẹ̀ máa lọ ibi iṣẹ́ máa wọ́ọ́rì tó bá ti di aago méjìlá gbáko láàrin òru ẹ̀yìn ẹ̀ kàn jókòó kẹ̀ǹjọ́ ẹ̀ tẹ́ bá wá lè bá mi kàn ra múyá bí ọtí ẹlẹ́rìndòdò kan àbí ike omi kan àbí kẹ̀kàn ra múyá bí popcorn kúkúrú. wọ́n lè lọ yọ ṣíkì. <laughs> wọ́n lè rí ọ ìyẹn náà tún máa ń wẹ̀k ó máa ń wẹ̀k wọ́n rá mú ẹ crossnege ẹ máa gbádùn ètò yìí lọ Anna Adenike Babatunde náà ló ṣì wà lórí ètò pẹ̀lú Akínyẹmí finance bọ̀ọ̀bọ̀ èmi ni treasurer tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ yìí náà kò yé yín kò yé yín ìyẹn kàn bá mi sọ̀rọ̀ <laughs> èmi ni mo ṣe kò kárí àlọ́ àlá ṣáìdì ibẹ̀ yẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ohun tá à ń bára wa sọ Akínyẹmí lẹ́ẹ̀kan tí wọ́n tó bá ti fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí pé ah mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí wọ́n máa pẹ́ láti dáhùn ẹlòmíì wà tó jẹ́ pé kò ṣe pé bóyá ó mọ̀ mọ̀ láti ṣe bóyá ibi tó wà ní àkókò yẹn ẹ̀rọ káwọn kan wà sọ pé iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn side hustle ni ẹlòmíì lè wà lọ́fíìsì ẹlòmíì lè ṣe kínní ṣùgbọ́n ó kàn dùn mí fún ẹni yẹn pé ó ti lọ ó ti lọ <laughs> ti lọ bọ́ nǹkan tí èmi kàn máa sọ ẹ máa ń sọ̀rọ̀ nípa bá ṣe máa ṣe pẹ́pẹ́ fúrú òwò aláṣẹ máa ṣe pẹ́pẹ́ fúrúpòkè o kí kọ́sítọ́mà ìwọ́n tó ti mọ̀ pé onírú nǹkan bẹ́ẹ̀ ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òwò tá à ń ṣe gan sìn orí ayélujára làwọn èèyàn ti ń ṣe ìwọ́n tó wá ti mọ̀ bẹ́ẹ̀ pé orí ayélujára yẹn gangan lòwò ẹ wá o gbọ́dọ̀ máa wo fóònù ẹ ní ó kéré jù ogún ìṣẹ́jú ó kéré jù gbogbo ogún ìṣẹ́jú o gbọ́dọ̀ máa mú àpamọ́wọ́ ẹ̀ báyìí níbikíbi tó bá wù kó fi sí sáré lọ gbúrúrú àwọn olóòtú bá mi sọ̀rọ̀ sáré dáwọn olóògbòrògbòrò fílẹ̀ má bá ṣe ẹ lọ. ó kéré ju ogún ìṣẹ́jú ẹlòmíì ìṣẹ́jú mẹ́wàá o ti mọ̀ pé ìwọ tó bá ti mọ̀ pọ́lọ́n ti dá ẹ lóhùn o ti ní oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ yẹn má dúró dalẹ́ ẹlòmíì ẹni yà. àjọ ẹ pé. Mm, <laughs> àjọ ẹ ti pé àjọ ẹ ti pé o tí ì ní nǹkan ṣe ni o torí tó bá pọ̀ ní nǹkan ṣe tó mọ̀ pé ah kọ̀ńténà ìmí tó ń expect o gbọ́dọ̀ balance owó ẹ̀ tó o mọ̀ tó o dẹ̀ mọ̀ pé ọjà sì kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ ọjà yẹn dẹ̀ gbọ́dọ̀ ẹ̀ mọ̀ pé àwọn ọjà kan wà tí wọ́n ní àkókò tó gbọ́dọ̀ lọ tí o bá kúrò ńlẹ̀ ìgbà yẹn á ń gbọ́ yí gbèsè ọlọ́mọdé ajẹ́ àwọn nǹkan mẹ́ta ló wà tí èèyàn máa ń jẹ nílé ayé yìí tí èèyàn dẹ̀ kì í jẹ láti ẹnu ìgbèsè wà nù wọn hmm. ọlọ́run má jẹ́ ká jẹ ìgbèsè nílé ayé akínyẹmí ó do fẹsàn kankan tí mo dá mi mi ìfẹ́ kó gbàgbé eh, kíákíá. mi ò tiẹ̀ nígbàgbé ló lè torí ibi tó ti mọ̀rọ̀ bọ̀ pé gbogbo okòwò tá à ń ṣe báyìí gbogbo ẹ̀ náà ló ti wà lórí ayélujára hmm, hmm. gbogbo á ti mọ̀ yẹn mistake kan táwọn èèyàn máa wá ń ṣe òun ni wípé ẹni sàn láàrin ajé ni mú ní pẹkọrọ tó o bá ti mọ̀ wípé à láàárín aago méjì ọ̀sán sáago mẹ́rin ọ̀sán òun ni mo lè dá àwọn kọ́sítọ́mà lóhùn tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ nínú DM mm. bóyá àwọn tó máa bá ẹ sọ̀rọ̀ lórí Instagram àwọn tó máa bá ẹ sọ̀rọ̀ lórí whatsapp àwọn torí twitter àwọn torí thread tó sì mọ táìmù tó o lè dá wọn lóhùn tọ́wọ́ ẹ lè gbá fóònù ẹ mú kò bá ṣe lálàyé síbẹ̀ o kọ síbẹ̀ fún wọn wípé o máa dáhùn ìbéèrè tí wọ́n bá ń bi ẹ́ gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ sọ kán sọ́ọ́lẹ̀ o hmm. aago méjì sí aago mẹ́rin ló lè dáhùn wọ́n pé kí ni ó ní bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ̀rọ̀ yẹn àsọ̀rọ̀ yanràn hmm. ọlọ́run ló pe eléyìí pé àkọ́kọ́ hmm. téèyàn bá sọ̀rọ̀ tí ò bá yan dáadáa ó ṣeé ṣe kí wọ́n yí sọ́nà bòmíì lóòótọ́ ọjà ló ń tà ó yẹ káwa náà ta fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ ó yẹ kí làákàyè lè sọ fún wa wípé ẹni tó bá ń tà dáadáa ó lè má ráyè àti bá fóònù ẹ̀ ṣeré àgbà àmọ́ nǹkan tó ti lè mú ẹ tó ti lè fi fóònù nọ́mbà ẹ lẹ̀ ẹ bá ń sọ̀rọ̀ lórí WhatsApp ẹ bá ń sọ̀rọ̀ lórí Instagram adẹ̀fẹ́ bá ẹ sọ̀rọ̀ ó wàá dá wa lóhùn hmm. tètè jẹ́ kó yí wa pé táìmù báyìí sí táìmù báyìí ló lè dáhùn ká má bàa wá wéèsì táìmù wa hmm. torí kì í ṣe nǹkan tó ń wúni lórí kéèyàn fẹ́ ra nǹkan ní yàjóyàjó ó lè mọ̀ pé àwa èèyàn ẹlẹ́ran ara ìgbà míì dá ten thousand ló wà lọ́wọ́ mi mo kàn wọ́n pé ti wà lọ́kàn mi láti ra bàtà yẹn tipẹ́tipẹ́ mo ti rí mo ṣe rí báyìí pa mo kàn sáré kílìkì láìkì mo tún sáré wò mo sáré fún wọn mẹ́sẹ̀gì àmọ́ gbà tí ẹni tí mo fẹ́ rajà lọ́wọ́ ẹ̀gbọ́n tètè dá mi lóhùn bẹ́ẹ̀ nìkan ṣe bá wọ́n ṣe tún kiri nǹkan mi ò nìyẹn ten thousand bá di three five mọ́ mi lọ́wọ́ mm. báwo mo wá ṣe fẹ́ rajà tó o bá wá padà dáhùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ tí máa sọ pé kò sówó ńlẹ̀ mọ́ wá ní àwọn pípé kan wà waste time wọn lẹ́ni ò ráyè wọn wá rá wọn wá waste time yín. ọ̀rọ̀ ló sọ tó parọ́ ó ní èèyàn kan tó máa ń polówó aṣọ ní orí Instagram mo sì fẹ́ràn ẹni yìí gan-an gidi àwọn aṣọ tó jojú ń gbèsè ní sì máa ń tà á ah, àwọn aṣọ rẹ̀ máa ń wọ̀ yàn lójú àmọ́ kí n mọ̀ pààrọ̀ yìí lówó aṣọ ẹ̀. ó wá ní àkókò kan tí a fẹ́ ṣe ọjọ́ òbí fún ìyá mi irú aṣọ ẹ̀ yẹn ni a wá sọ pé a fẹ́ rà owó ẹ̀ wá wà lọ́wọ́ mi mo bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé aṣọ yìí gangan mo fẹ́ o níbo ló wà ó dẹ̀ ní iye ọjọ́ tí mo gbọ́dọ̀ lò nítorí nígbà bá ra aṣọ tán kò sì ń ṣaṣọ ẹyọ nǹkan aṣọ bíi mẹ́fà máa rán gbogbo ẹ̀ a máa lọ lé lọ ṣe photoshoot a máa ṣe so iṣẹ́ yẹn pọ̀ ó wá ní àárín àkókò tí mo gbọ́dọ̀ ra aṣọ yẹn owó sì ti wà lọ́wọ́ n bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ aṣọ yìí mo fẹ́ o kíní kankan tó tiẹ̀ dáhùn ìjọ kejì ni nígbà máa tún dáhùn ìjọ kejì máa ní káwọn lọ wò wá ní stọọbù yóò wà ń bẹ́ẹ̀ bí tá a bá máa dáhùn lọ́la ńgbò yá mi ni mo gbọ̀nà bò mí lọ ni mo ra lọ mo lọ ra aṣọ a sì ti lo aṣọ tán gan nísìnyí ìwọ̀n mi rò pé wọ́n dáhùn padà ojoojúmọ́ náà sì ń polówó lórí Instagram ẹjọ́ kí wàá ní ìtumọ̀ ìpolówó yẹn gangan gangan kí láǹfààní ìpolówó tẹ̀ ń ṣe tẹ̀yìn gan ò dúró de àwọn tẹ́ ẹ lọ pè wípé olówó tá a pè o wọ́n bá dé o kí iná máa bá ń lẹ̀ èèyàn á ṣí ṣọ́ọ̀bù kalẹ̀ ń gbà mí báyìí wọ́n wá ti ah, ẹ ráwọn tó máa ń ṣe burglary sí ṣọ́ọ̀bù yẹn tí máa ti rí ṣọ́ọ̀bù máa ń wò pé wọn ò serious ni hmm. torí nígbà téèyàn bá ṣe burglary sí ṣọ́ọ̀bù á wá sí géètì ilẹ̀ báyìí aṣọ hmm. àgbàdá gòdò mọ́ burglary <laughs> bóyá ẹ̀kùlé ló sùn sí o eh. bóyá ó jáde lọ ọjà ni o kò sẹ́ni mọ̀ àwa sáré débẹ̀ ah mo ní ìfarapa kan ní ọdún bíi mélòó kan sẹ́yìn mo ṣe wẹ̀ tán balùwẹ̀ bá bọ́ta kí n máa múra mọ̀ pé èèyàn tó bá ti fáìn wàhálà ni hmm bá to gbogbo ẹ̀ sílẹ̀ báyìí ká dẹ̀ máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa fi sára àfìgbà tí omi tó wà lábẹ́ ẹsẹ̀ mi tó bá yọ̀ mí gẹ̀rẹ̀ bá ju ọwọ́ lọ́wọ́ wọnú mirror tí mo fi dírẹ́sì ó bẹ́ mi lọ́wọ́ ọwọ́ ti fàyà ọ̀nkù ah, ẹ bá ń gbé wọn lọ sísàlẹ̀ ń bẹ̀ yẹn nọ́ọ̀sì wà ń bẹ̀ nọ́ọ̀sì wà ń bẹ̀ hmm, nọ́ọ̀sì tó dẹ̀ sí hmm. ó sì kẹ́míìsì ẹ̀ lóòótọ́ a bá débẹ̀ ẹ̀mí la fẹ́ dù <laughs> ẹ dákun ẹ tètè bá wa wọ́gbọ́n dá sí ọwọ́ yìí kó tó di bí ẹni pé gbogbo ẹ̀jẹ̀ tó wà lára máa lọ hmm. àbá nọ́ọ̀sì lórí ìjókòó hmm. ibo nọ́ọ̀sì wà wọ́n náà sùn ní ìyá gẹ́gẹ́ ẹ̀dẹ̀ sí ṣọ́ọ̀bù ilẹ̀ hmm. nígbà wọn máa jáde òun kùn mí òun kùn mí lójú ẹ̀mí èèyàn ṣe rí àwọn oní bísínẹ́sì fúnra wa ó máa ń rọrùn fún wa a máa ń tètè blame customer a ní customer ni ò ṣe kinní kan customer ni ò ṣe kinní kan ìjẹ́sẹ́ yìí gan fúnra yín tèkì ara yín serious. ó rọrùn fún oníṣẹ́ ọwọ́ oníṣòwò láti tètè dá ẹ̀bi ru àwọn oníbàárà wa àwọn ni wọ́n ṣe báyìí àwọn ni wọ́n ṣe báyìí àwa yìí tètè rí tiwa àdògán àbí kí ni wọ́n ti máa ń pè wá náà àtùpà tí ò ní rí di ara ẹ̀ èmi á fi hàn yín o màá tan torchlight sí gbogbo ìdí yín kẹ́ ẹ lè rí wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe kinní ọ̀hún ẹ nílò àti tún ẹjẹ́ á tún yíwọ́ padà díẹ̀ káwá bí wọ́n ṣe ń ṣe kìíní ọ̀hún dáadáa torí ẹni wá kówó wá rajà lọ́wọ́ yín làálàá ló ṣe kó tó pa owó tó kó wá fún yín ẹ tún lè fakọgbà lọ́wọ́ ẹ bó bá jẹ́ irú èmi ẹ lè fakọgbà owó lọ́wọ́ mi <laughs> ah! èmi ni máa ṣàkọná owó tí mo fi làálàá tí mo fi kó jọ kì í ṣe pé kẹrin máa fi mí ṣakọ lórí owó mi ò rírọ o mm. bẹ́ẹ̀ mi ò bá kówó yẹn wá mm. báwo lẹ́yìn ṣe fẹ́ kọ́lẹ̀ inú àkọọ́lẹ̀ yín pé ẹ tà lónìí. báwo làwọn tiẹ̀ ṣe fẹ́ rí ọjà wọn tà síta àbí ṣé wọ́n lè dá lò ni bó ṣe oúnjẹ wọn lè dá jẹ bó ṣe nǹkan èlò ara wọn lè dá lò. bójú mi gan ẹ lè dá mu tán ẹ lè dá fi wẹ̀ tán ẹ já dókè lọ́hùn náà bá a bá padà dé ojúmọ́ ire ṣì ń tẹ̀síwájú. ení tere èjì tere bá a ṣe ń kó gbogbo ẹ̀jọ́ nìyẹn ló ní one naira two naira fifty naira one million bá a ṣe ń kó jọ nìyẹn irú àwọn Dangote ọ̀tẹ́dọ́lá àwọn alákìjà báwọn náà ṣe rówó tí wọ́n kó jọ nìyẹn o ẹ̀ ó dẹ̀dà bẹ́ẹ̀ ni pé wọ́n fi ara balẹ̀ wọ́n ṣe òwò bí wọ́n ṣe ń ṣe òwò bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ńlá lèèyàn náà ń ṣe tó jẹ́ pé àwọn ńláńlá èèyàn ń gbowó lọ́wọ́ wọn téèyàn ń bá ṣiṣẹ́ téèyàn ò bá ṣe dáadáa láàrin wọn náà ó ṣeé ṣe ẹ̀yin kọ̀ǹgílátọ̀ kọ̀ǹtráktọ̀ gbogbo àwọn iṣẹ́ ńláńlá tẹ̀ ń gbà àwọn tó ń kówó yẹn lẹ̀ fún yín náà kọ́sítọ́mà yín ni wọ́n hmm. tẹ́ ẹ̀ bá ṣe wọ́n dáadáa ó ṣeé ṣe kí wọ́n wéyàn míì torí irú ọlọ́run ni ò sí o irú èèyàn báyìí ó pọ̀ lọ jáàntì ó hmm. pọ̀ gidi tí ò kì í ṣẹyọ kan tá a bá ṣe ń ṣe pẹ̀lú àwọn oníbàárà wa òun ló máa jẹ́ kí wọ́n mọ bí àwọn ṣe fẹ́ bá wa ṣe padà táwọn bá fẹ́ padà wá rajà lọ́wọ́ wa. ẹ káàbọ̀ padà ojúmọ́ ire ó ṣe ń tẹ̀síwájú lórí Orísun Akínyẹmí Johnson lórúkọ tèmi nínú àwọn nǹkan tá à ń gbéyẹ̀wò látẹ̀kan lórí àwọn bí a ṣe ń ṣe pẹ̀lú àwọn òǹrajà wa ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ nípa bí èèyàn tó fẹ́ rajà lọ́wọ́ yín bí wọ́n ṣe máa ń ronú ibi tí wọ́n ti máa ń sọ wípé ó ti dójú ẹ̀wà yìí mo fẹ́ ra kìíní. fẹ́ ra kìíní. kí ló máa ń wà lọ́kàn wọn kí ni nǹkan tó máa ń wà lọ́pọlọ wọn kí wọ́n tó sọ pé àwọn ti ṣe tán láti rajà ẹlòmíì ń bọ̀ ń ṣọ́ọ̀bù yín kò tí ì mọ̀ nǹkan tó fẹ́ rà ṣàkànmọ́ pé mo wà lóṣòdì jẹ́ kí n wò jẹ́ kí n wò ṣá. opportunity ni fún mi bí mo ṣe wá ìkínra tí mo fẹ́ rà. jẹ́ mo lò ní báyìí tó bá wọ ṣọ́ọ̀bù yín ẹni tí ò mọ̀ nǹkan tó fẹ́ rà ẹ̀tọ́ yín ni gẹ́gẹ́ bí ẹni tó ní iṣẹ́ tó ní ọjà tó fẹ́ tajà ẹ̀tọ́ yín ni láti fi gbogbo nǹkan tẹ́ ẹ bá ń tà lẹ́yọ kọ̀ọ̀kan hmm. kẹ́ ẹ fi wọn ẹni tó bá ṣẹ̀ wọlé ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn kí gan-an lẹ fẹ́ ẹlòmíì ò mọ nǹkan tó fẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yìí bí ò ṣe mọ nǹkan tó fẹ́ yẹn ẹ máa fi àwọn nǹkan tẹ́ ẹ ń tà ẹ máa fi hàn wọ́n lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ kí wọ́n rí i wípé ah eléyìí iṣẹ́ tó ń ṣe rèé eléyìí bó ṣe rí rèé iye tẹ́lẹ̀ yìí jẹ́rìí bẹ́ẹ̀ bá ti ń fi hàn wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ó ṣeé ṣe kọ́kọ́ wọ́n fà mọ́ hmm, ah, àgàgà ẹni tó bá wá ẹ wo mo ti wá size bàtà mi wá wá wá mi ò tiẹ̀ kí n rí hmm. mo ti wá kọ́lọ̀ wá wá wá mi ò kí n rí o ṣe ní kójú òkú farabalẹ̀ ó bàtà síta hmm. yóò tẹ̀sí bàtà tí ò bá sí size ẹ̀ lọ́dọ̀ ẹ̀ gan bọ́ sí ṣọ́ọ̀bù kejì pé lọ́wọ́ kíṣẹ́ ní size forty six jọ hmm. mọ ọkọ rí size forty six ẹ̀rù bà mí. obìnrin àbọ̀kùnrin. ọkùnrin náà <laughs> ah, àwọn èèyàn ní ẹsẹ̀. èèyàn lẹ́sẹ̀ o. mo ní size forty six ẹ̀rù bà mí tẹ́ni bá fi ẹsẹ̀ gbá mi létí mo lè má gbọ́ràn. àmọ́ ṣe rí àwa tá à ń tajà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ó ní bí òǹrajà ṣe máa ń ronú. Mm òyìnbó ń pè ní eh, buying decision process that is báwọn ṣe máa ń ronú kó tó dìgbà tí wọ́n bá sọ wípé mo máa ra kíní àbí mi ò ní ra àkọ́kọ́ wọ́n á rí i dájú pé eh, òkè ìṣòro táwọn gbé wá sínú ṣọ́ọ̀bù ló máa dìpọ̀ tẹ́lẹ̀ hmm bóyá ah, mo ti ń wárú singlet yìí mi ò rí látijọ́ yìí mo ti ń wárú mọ́tò yìí mi ò rí látijọ́ yìí orí gbá yín ló yẹ kí wọ́n ti rí hmm. bẹ́ẹ̀ gan ò bá ní ẹ béèrè lọ́wọ́ àwọn ará àdúgbò yìí kò ṣeé ṣe kán ní hmm. wọ́n ẹ tọ́jú ẹni tó wà ẹni ó jókòó hmm. bá jẹ́ mineral sílẹ̀ lè rà ẹ rà á fún wá lóun tiẹ̀ fẹ́ jẹ miss my gan kò sí tẹ bá lówó ẹ lọ́wọ́ ẹ rà á fún àbí mélòó ló fẹ́ yọ ọ́nú èrè tẹ fẹ́ jẹ ńbẹ̀ ẹ máa máa wo èrè ẹlòmíì á wo èrè títí títí tí á gbàgbé wípé tẹ́lẹ̀ bá lọ ó mà lè padà wá kó wá ra nǹkan ńlá. Mm. Hmm. ṣé wàá rí ẹni tí ó ti wá jẹ nǹkan ẹ tó ra omi fún àbí kẹ́ ó ra ọtí ẹlẹ́rìndòdò àbí bóyá meat pie lásán tó sọ yìí náà ló rà fún kò máa lè gbọ̀n dínkù kó dẹ̀ lọ. àti dìde máa le. tẹ bá ń gbọ́ wọ́n múyàn ṣìkún ṣìkún báyìí ni wọ́n mu ẹ ti mú ẹni yẹn ni àgàgà pípa lọ jẹ́rú èmi àmì tójú máa ojú máa ń tì mí burúkú ẹ irú ọkùnrin tí ẹ ṣòro oúnjẹ ojú máa ń tì mí. àti wá dìde kó bẹ́ẹ̀ àti dìde wọ́n ti gẹ̀ẹ́tì mi pa aláì mo lọ sínú ọjà Òṣòdì ní ọjọ́ kan mo fẹ́ ra dry lace tí mo ṣe wo ọ̀kan báyìí ó ti sú mi mo ti wá wá mi rí àwọn aṣọ sequence kankan ló kún gbogbo ọjà jọ ṣùgbọ́n dry lace mò ń wá àwọn clients mi kan ní US ló dẹ̀ ní èmi ni máa raṣọ wọn ni màá rán ni màá send ẹ̀ màá ṣe gbogbo ẹ̀ gbogbo family mẹ́rin ọkọ ìyàwó ọmọ ọkùnrin kan obìnrin kan mo bá ṣàtiwá dry lace yìí mi rí mo ah, ti wá sú mi tí mo ṣe wọ́n mi ìwà wọnú ṣọ́ọ̀pù mọ́ mo máa kàn yọjú báyìí ṣé ní dry lace ẹ̀ ní ṣé ní tóró ti sú mi tí mo ṣe yọjú báyìí woman ẹni àwọn ọmọọṣẹ́ ẹ máa mọ orú ọmọṣẹ́ tẹ bá máa gbà o. Hmm, ìyẹn náà tún ṣe kó. Ah! àwọn ọmọṣẹ́ kan jókòó kí lẹ fẹ́ irú èwo ah, ọ̀gá sì wà nínú ilé ó ti dìde ẹni ẹlẹ́ni tó mọ bó ṣe bẹ̀rẹ̀ okòwò hmm. ẹ̀ ó ti dìde ah, ó wà ó wà ó wà ẹ máa bẹ bàbá kí lè jókòó fún ẹ̀yin ọmọ yẹn mọ́kọ bá mi. ìgbà yẹn làwọn ọmọ yẹn ṣe dìde ó kàn ṣáà dìde ráìráìráì ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọ̀gá ta ọ̀gá ọ̀tà owó aláàrú àpé wúmọ̀ ìbá dìde kò dẹ̀ kí n ṣọmọ kékeré woman tẹ́ra mọ̀ pé ó máa jù mí lọ níwò. wọ́n á tún lówó lọ́wọ́ gan. ó tún lówó ẹ máa ti mọ àwọn alájà ẹni tẹ́yìn gòdù wà lẹ́nu ẹ̀ ó ti dìde kí lẹ fẹ́ mà dry lace ó wà irú èwo lẹ fẹ́ pram ó ti fàyọ ó ti tu pururu ó ti ṣe báyìí ó ti ṣe sára ẹ̀ ó ti ṣe. Ah! mo fọ́ o wàláì mo fọ́ mo fọ́ mo bá dúró ah, ẹ fẹ́ yẹn ẹ bá wọlé ẹ̀yọ́ ọmọ eré lè wá gbúngbúrú ó ti yọ ṣé wọ́n rí àwọn nínú mi mò ń rò ó pé apá máa máa ro ọmọbìnrin yìí o nítorí kò ń ṣe aṣọ ọ̀pá márùn-ún ló ń gbé àwọn bọ́ńdù ẹ̀dẹ̀ mọ̀ pé hmm. ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún ló wà nínú bọ́ńdù lẹ́yìn náà bá dẹ̀ gbé àwọn jọ́ọ̀lẹ̀sì tó jẹ́ jọ́ọ̀lẹ̀sì gidi. tó ní kìmí ló ah. dáadáa. ó máa ń ní weight ẹ máa mọ̀ àwọn èyí tó fẹ́lẹ́ gan tẹ́ ẹ bá gbé ní bọ́ńdù yẹn wàá sì mọ́ lára wàá mọ̀ lára ó ti gbé ó ti tú gbogbo ẹ̀ á fi sára báyìí ó yẹ wò lára ni ẹ mú fún yín ẹ yá nǹkan tó ń pè ní pẹ́pẹ́ fúru ọrọ̀ ajé òjù bẹ́ẹ̀ yẹn lọ mo jókòó pa ni o. ibo lè yàn tún fẹ́ lọ. mo ra kọ́lọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ twenty twenty yards bẹ́ẹ̀ ni ní ọwọ́ ẹ̀ mi ìtẹ́ lè rí mo ní láti ṣe transfer because owó yẹn pọ̀ mo rà á ní ọwọ́ ẹ̀ nígbà tí mo wá rà tán mo wá dúró ah, ẹ tún ní àwọn léèsì ewu lè ń wò mà ṣé léèsì lè ń ń wò sequence tèmi ń sá fún pé mi ìfẹ́ rà wàláì ó bá tún yọ ó ti ṣe sára gbúrúgbúrú ó wá da gbogbo ẹ̀ sílẹ̀ ah! fúnra mi mo láti béèrè lọ́wọ́ ẹ pé ẹ jọ mà hmm. báwo lẹ ṣe máa ká gbogbo aṣọ ní ah, iṣẹ́ wa ni a máa ká wọn mi ìra eléyìí nítorí mo ti ń fíhùn bákanbákan ní ìra ó ní àkó ah, lè akàn ṣọ́rọ̀ ajé náà ni ẹ lè rí ìtẹ fẹtẹ bára lé ni ẹ lè wá padà rà lọ́la orí mi dé wú. báwo lẹ ṣe fẹ́ kúrò orú ṣọ́ọ̀bù tó gba fóònù nọ́mbà mo gba káàdì ẹ̀ ǹjẹ́jẹ́ mọ̀ pé mo padà lọ sí ṣọ́ọ̀bù yẹn láti lọ rajà mi mo padà lọ síbẹ̀ nígbà tí mo tí mo àyílé tí mo rà yẹn táwọn èèyàn láìkẹ́ lómi ìtura mi mi mi lọ sí mi wá kiri mo lọ síbẹ̀ so ah, ah. directly mo lọ síbẹ̀ ni hmm. ọ̀nà wo ni pẹ́pẹ́ fúrú òwò pẹ̀lú àwọn òǹrajà yín ló ṣe máa ràn yín lọ́wọ́ fún ìgbédìde ìgbésókè àti ìtẹ̀síwájú ìkòwò yín ẹlòmíà rò pé àwọn tó ní ṣọ́ọ̀bù nìkan ni wọ́n lè ṣe pẹ́pẹ́ fúrú òwò ah, ah. àmọ́ ẹ jẹ́ kí n fi eléyìí kí n fi ṣe ẹ̀kọ́ fún yín ọdún kan mo lọ ṣe iṣẹ́ MC pẹ̀lú iléeṣẹ́ ńlá kan àwa tá a wà ń bẹ̀ tá a fẹ́ ṣiṣẹ́ jọyìn àátó bíi mẹ́rin àwọn olórúkọ ńláńlá tó jẹ́ pé wọ́n páàkì ọkọ̀ wọn tà táwọn náà fẹ́ ṣe MC àtàwọn tó fẹ́ kọrin èmi kí n mo ní hmm. kí n mo mọ̀ jẹ́jẹ́ hmm. mi mo dé ibi àwa jókòó sí ah, wọ́n á tó bẹ̀rẹ̀ wọ́n á tó bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ń bá dìde ń bá lọ bá ọ̀gá àgbà lè ṣe ẹ̀ pé ọ̀gá mánéjà ẹ̀dá ìgbà la fẹ́ bẹ̀rẹ̀ àpèjẹ tá a wá ṣe báyìí torí dínà báwa la fẹ́ ṣe oúnjẹ yìí máa tutù <laughs> ẹ wá báwa la ṣe fẹ́ ṣiṣẹ́ ẹ tí ì fún wa ní program hmm. ẹ jájọ ṣe ẹ jájọ ṣe báyìí ó dáa àwọn èrò tí mò ń wò mí báyìí bí mo ṣe ń wọ̀n báyìí sìn bilingual ló máa da ká lò fún ọ ẹja sọ òyìnbó díẹ̀ ká sọ yorùbá díẹ̀ ká ṣe báyìí ẹni wá bí mi pé táìmù ò lẹ dé ní láti tóbi two hours ní ti dé àwọn wa dárúkọ àwọn èèyàn kan àwọn ẹjọ fẹ́ ṣiṣẹ́ náà kọ́ ni hmm. báwọn ti dé tipẹ́ olóyè tí wọ́n wá oníkálukú ṣe ń ṣiṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. àmọ́ ìṣọwọ́ tèmi fi bá àwọn eléyìí sọ̀rọ̀ nígbà mo ti ẹ fún mi microphone mo ti gba máìkì gbẹ̀rẹ̀ àpò ọdún dáadáa mo ti lọ bá àwọn ẹnjìníà hmm. ẹ dákun ẹ bá ń yọ mí ìdíyẹn ẹ yọ mí ìdíyẹn díẹ̀ ẹ fi travels ok ẹ gbé àìsí ok ó ti wà ok bẹ́ẹ̀ chi hello mic check one two eh. ó ti dúró dáadáa. eléyìí tí mò ń sọ yìí bí eré bí àwàdà aṣiṣẹ́ yẹn ń jọ yẹn o a kó omi oníkàlùkù gbogbo ò lọ hmm. ṣùgbọ́n nǹkan tí mo rí bẹ̀ ni pé àwọn tá a jọ fẹ́ ṣiṣẹ́ ọ̀gá tá ọ̀gá ọ̀tá ni wọ́n kà sí kí hmm. dẹ̀ wọ́n ní èyí lè gbafẹ́ tá a ti fẹ́ ṣe nǹkan wọ́n ní wọ́n ní àdójúkọ kékeré kan láàrin ìṣẹ́jú mélòó kan lórí iná wọn ó ní ò jẹ́ ká tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ah, ó dáa dìsìn tí mò ń bá yín sọ̀rọ̀ yìí bá wọn bá fẹ́ ṣe nǹkan nílé iṣẹ́ yẹn kó jẹ́ gate man wọn gan ló fẹ́ ṣe nǹkan tó bá ti nílò MC a ní kó lọ bá àwọn pé finance wà ìtorí hmm. kíni gbogbo wọn lájọ dọ̀rẹ́ ń jọ yẹn. Mm tó di pé mò ń bi wọ́n pé ṣé kò ṣé kò tí ì rẹ̀yìn jù ẹ relax wa máa wà ok everybody ló máa ní fọ́n léni ẹ máa mm. wọlé gbogbo ara máa ní mm. fọ́n léni ẹ fi yẹn lẹ̀ inú wọn ń dùn mm. ẹ̀rù ò bà wọ́n pé ṣé gbogbo ò ní dorí kọnú àwọn àlejò jàǹkànjàǹkàn ti ń dé àti ìbẹ̀rẹ̀ à ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé pẹ́pẹ́ fúru kékeré díẹ̀ nígbà míì wọ́n ah. máa ń lọ gan-an nínú ìgbédìde okòwò nítorí pé èèyàn tí o múnú ẹ̀dùn tó jẹ́ kó rẹ́rìn-ín tó o bá dáwàdà tó o bá dọ̀wẹ́kẹ̀ ìyẹn ò ní pé kò dín lówó tó máa tó máa pa ẹ́ lára o mm-hmm, mm-hmm. ìyẹn ò ní kò dín lówó tó máa kódà o tún lè fi lé owó yẹn kó o dẹ̀ máa dúró pé ah mo ti ṣe yín dáadáa mo ti ṣe yín dáadáa ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ẹgbẹ̀rún méjì gan tún lé nínú tí ìwọ máa tà ju èyí tán máa rà níbòmí lọ àmọ́ sórí gbogbo àwọn pẹpẹ fúru tó ti ṣe ń gbà mí ìyẹn ó lè dá ẹnìyẹn dúró kó dẹ̀ padà ra ọjà yẹn lọ́wọ́ ẹ̀ ẹ wò ẹ jẹ́ ká sáré lọ dókè lọ́hùn ká fẹsẹ̀ rajó nítorí pé wọ́n pé ọ̀rọ̀ yìí ti ń ba àwọn kan àwọn kan máa sọ pé ṣé torí tèmi ní anyfinger sì ṣe wá ni ó dẹ̀ ń sọ̀rọ̀ sí mi ṣé torí tèmi ní finance ṣe wá ni kó lè dáa fún yín ni o ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ lọ́la <laughs> torí ti yín náà ni o kó lè dáa fún yín ni o kí iṣẹ́ yín lè lọ sókè ní tẹ́ bá wá rí wa lọ́jọ́ ọ̀la ẹ ṣàdúrà fún wa ah, ẹ ṣe o ẹ̀yẹ ló dáa ó yá mo fẹ́ jáde mo fẹ́ mu ṣe lé mo fẹ́ ẹ ẹ jẹ́ ká wò à ń padà bọ̀ ètò ojúmọ́ ire ṣì ń tẹ̀síwájú. gbogbo èèyàn ló fẹ́ràn láti máa pe ajé olókun asọ̀rọ̀dayọ̀ hmm, tí o fẹ́ bá o bá fẹ́ kí ajé yẹn kó wá máa ṣọdún sọ́dọ̀ títì ẹ̀ dáadáa o máa mọ pẹ́pẹ́ fúrú òwòrí ṣe kó wá ń ṣe pẹ́pẹ́ fúrú tí kò nídìí àbí ohun tó bá sọ nípa ọjà ẹ̀ kọ́ máa bá bẹ́ẹ̀ ṣàfáà míì tún wà. ìyẹn tún ìmíì. ìmíì tún nìyẹn ó máa gbé ọjà yẹn lọ ọjà mi lélẹ́yìí ọjà mi eléyìí ọjà mi tàn wọ́n ọjà mi ní. nígbà bá débi ọjà yẹn wà wá bá nǹkan míì wà nǹkan mi yẹn ló ń jẹ́ water yàrá dáàdì. Gbàgbọ́ gbàgbọ́ <laughs> orí ètò Ojúmọ́ Ire la ṣì wà orí Orísun TV náà ní ibẹ̀ láti wà o tá a ti ń dá bí ẹdun èmi honey fingers pẹ̀lú finance náà ni láti ń sọ̀rọ̀ lórí bí a ṣe lè jẹ́ kí okòwò wa kó ní tẹ̀síwájú látàrí lórí pẹ́pẹ́ fúrú òwò ṣíṣe ó àwa ti sọ tiwa lẹ̀ àmọ́ nǹkan èèyàn kan tí mo tún fẹ́ káwọn èèyàn mọ̀ ó ní pé bó bá ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú òwò tún máa mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn o gbọ́dọ̀ máa tẹ̀síwájú nípa ẹ̀ èèyàn tó bẹ́ẹ̀ ni tó lóyìnbó ń pè ní upgrading èèyàn tó ṣe nǹkan kan tó tó tó bá ẹ níbì kan ní èyí má jẹ́ kó bá ẹ níbẹ̀ yẹn lọ́la ah! tó bá máa wá tún fún ní ìmí tó jẹ́ pé ó máa sọ pé ah, kí ló dé òun gan fún rẹ̀ owó tó fi lọ ẹ nígbà tó wá kò ní lè fi lọ ẹ mọ́ o gbọ́dọ̀ mọ bó ṣe máa máa lọ sókè sókè sókè sókè sí i bóyá makeup ló mọ̀ ọ́ ṣe bóyá aṣọ ló mọ̀ ọ́ rán bóyá báàgì ló ń tà ìwọ náà gba rìsáàchì lọ káàkiri àwọn wo ló ń ṣe new design tó máa kó wọlé. torí káwọn èèyàn kan tiẹ̀ máa ṣe nǹkan lójú kan hmm. ojú kan téèyàn ò step up ẹnìkan wà ní àdúgbò mi ìfẹ́ ó ní nǹkan kan tẹ́ni yẹn ń ṣe tèmi máa sọ torí tí n bá ti dárúkọ irú iṣẹ́ tẹ́nìyàn ṣe hmm. ẹnìyàn á tètè mọ nǹkan tí mò ń sọ ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe pátápátá àwọn stáìlì ayé àtijọ́ hmm. bíi stáìlì 1990 làwọn nǹkan tó fi ń ṣe tó fi ń ṣe àwọn design nǹkan tó ń ṣe hmm. ó dẹ̀ máa ń tẹnumọ́ pé òun ò kì í tà òun ò kì í tà kódà lójú ẹ̀ báyìí ni wọ́n ṣe máa ra irú nǹkan tó ń tà ìmíì tí wọ́n máa kó wá láti tà òun láti máa bì lọ́wọ́ yín pé à n dẹ̀ láì kìkì ní tẹ́ ẹ wọ̀ yìí ó fàyìn o a máa wò pé ah èrè ọkàn á fẹ́ máa jẹ́yàn pé ah bá dẹ̀ rà lọ́wọ́ ẹ̀ náà hmm. ṣùgbọ́n tí n bá rà mi ò lè lò ó hmm. tó ní pé ayé gbọ́n òun ni hmm. ẹ jẹ́ a máa sún sọ́wọ́ wájú báyé bá ṣe ń yí báyìí ẹ jẹ́ a máa bá wọn yí káwa náà máa gbé bọ́ọ̀lì ká máa tẹ̀sọ́wọ́ wájú ẹ mọ̀ pé lórí sùn báyìí àwọn èyí sùn ah. torí ẹ̀ la ṣe fojoojúmọ́ <laughs> la ṣe fi ń sún sọ́wọ́ wájú ẹ̀yin náà ẹ má sùn o. Eh, ẹ má sùn n kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi ní àìpẹ́ kódà ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní aṣọ kan tí mo rán mo bá post mi wọ́n ní ten size ni aṣọ ẹyọ kan ni àmọ́ ó lè yí padà kó wọ ní hmm. ọ̀nà mẹ́wàá oríṣiríṣi tó wọ̀n ẹ̀ aṣọ ọmọdé dẹ̀ ni bẹ́ẹ̀ ni aṣọ ọmọdé nígbà tí mo bẹ̀rẹ̀ aṣọ yẹn mo gbogbo nǹkan tó wà lórí mi ni tó kè é jẹ́ ká ṣàṣe kó lè wọ̀ bí ẹ̀ mẹ́ta ṣe ṣe ń ṣe ń jẹ́wọ́ díẹ̀ torí mi fẹ́ raṣọ méjì fún hmm. un. <laughs> na inside scope na scope dey. <laughs> torí mi fẹ́ raṣọ méjì mo ti wá fọpọlọ rò pé aha ah, ní fíńgà sọjí mẹ́ẹ́ sọjí jẹ́ kúkú sọ aṣọ ẹyọ kan di bíi mẹ́ta mọ́ ọ lọ́wọ́ máa fi ah, ọmọ wọn wàá fi kàn ṣe graduation wàá fi kàn ṣe birthday jẹ́ àyè pọ̀ nígbà tí mo wá parí aṣọ mi ì parí aṣọ yẹn tó tó fi lọ́ọ́ fi ṣe graduation ó wọ̀ ọ́ ní ọjọ́ yẹn gẹ́gẹ́ mo gba kọ́sítọ́mà ní ọjọ́ yẹn. lórí aṣọ yẹn lórí aṣọ yẹn torí wọ́n kọ̀ wọ́ bíi gown nígbà tó yá tó tún gbé sísàlẹ̀ tó wá dàbí ball gown. Ah! àwọn èèyàn ṣe wọ́ọ̀ o. ó pọ̀. àwọn èèyàn tírèsì ìyá ẹ̀ torí òun fúnra ẹ̀ náà ṣe graduation. ó dẹ̀ wàá bá mi ẹjọ́ mà ṣe lè fún mi ní nọ́mbà ẹni tó bá rán aṣọ. ẹni gangan ní tẹ́lẹ̀ wò ó rẹ́rìn-ín bẹ́ẹ̀ wò ó rẹ́rìn-ín pé ah, àwọn ṣùgbọ́n tẹ ó ní fẹ́ post òun fẹ́ snap ẹ̀ ṣé òun lè snap ẹ̀ mo ní ẹ̀ snap ẹ̀ ṣùgbọ́n tẹ bá ti post ẹ̀ ẹ fún ẹni tó ràn ní credit wọ́n yà wọ́n mọ ẹni tó bá tiẹ̀ ní nọ́mbà ẹni yẹn gangan torí òun fẹ́ ràn fún ọmọ òun tó máa ṣe birthday ẹni ah, mo ràn á yín ní àwọn olóhùn ṣeun kìíní kan kìíní ló bá tán ṣé wá rí mo wá ń dárẹ́rìn nínú ọkàn mi ní ẹ̀yìn ìgbà tí mo wá parí aṣọ yẹn tán pápátá tó wá di páì mẹ́sàn-án sí mẹ́wàá mo wá rẹ́rìn pé tí ẹni yìí bá wá rí àṣeparí iṣẹ́ ìwà Hmm. kí ló máa ṣe. gẹ́gẹ́ ń. mo ti wá rò pé ṣáàní padà wá jà báyìí nítorí pé tó bá wá tí bá padà ṣe ohun tó rí lásán lọ́jọ́ graduation tó wá padà rí àṣegbẹ̀yìn iṣẹ́ kí kò ní máa sọ pé mi ò parí aṣọ fóun hmm. nítorí pé tẹ bá rí àṣegbẹ̀yìn iṣẹ́ èmi gan fúnra mi wá ń rò pé ọkọ mi wò mí àlọ́ mọ̀ọ́ṣẹ́ òòkàn kì í fẹ́ ṣe kinní kan kinní yẹn a gbọ́dọ̀ máa tẹ̀síwájú kinní yẹn wá sọ sí mi lọ́kàn pé ọmọ tètè dìde gbé síta ṣó wá rí ohun tí mo máa sọ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí sà àtẹ̀yin tẹ̀ ń wò mí mà nítorí pé kò jó sọ́dọ̀ obìnrin nìkan ẹni pé mo kọ́ lo sà ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ẹ̀yin brothers mi ẹ̀yin sisters mi ẹ̀gbọ́n àtàbúrò gbogbo yín pátápátá ohun tí mo máa sọ ni pé tó bá rò pé upgrade yẹn ò mọ́ jọ lọ bá ẹni tó bá mọ́ lọ́kọ́ hmm. àti upgrade lórí kíkọ́ ó máa ń wà easier ju kéèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ nítorí pé o ti ní foundation ẹ̀ o ti ní ìpilẹ̀ṣẹ̀ o ti mọ bó ṣe bẹ̀rẹ̀ so tó bá tètè sọ fún ẹ pé mú eléyìí mú eléyìí mú eléyìí ó máa tètè yí ẹ bẹ́ẹ̀ ni so ọ tó wá là tó wá jẹ́ jásí pé kó tún san owó ṣe owó tó o máa fi pa á ju owó tó san lọ. ẹ jẹ́ ń fi eléyìí kí n fi ṣe àjásà fún gbogbo àwọn tí wọ́n máa ń rajà náà àwọn oníbàárà wa ẹ jọ̀ọ́ ẹ máa rántí wípé èèyàn làwọn tó wà nínú ṣọ́ọ̀bù náà èèyàn ni wọ́n hmm. mo wo fọ́nrán kan lẹ́nu ọjọ́ mẹ́ta tí ò dùn mọ́ mi nínú hmm. ẹnìyẹn lòun lọ sínú ṣọ́ọ̀bù àwọn ọmọ Ìgbò kóun fẹ́ raṣọ ó wá débẹ̀ ó lòun pariwo pariwo òun ò rí èèyàn dáhùn lòun ìgbà tó wá dé ẹ̀ǹkùlé ló jẹ́ ìṣẹ̀ ẹ̀ǹkùlé gan wọn fún àwọn ọmọ Ìgbò mọ́ ẹ máa ṣe ṣọ́ọ̀bù wọn hmm. wọn wá to aṣọ báyìí to aṣọ báyìí ìgbà tó wá kọjá gbogbo ibi tó to aṣọ sí tó dé ọwọ́ ẹ̀yìn ó wá bá ọmọ yẹn ńlẹ̀ tó sùn kì í tiẹ̀ ṣọmọdé kì í ṣọmọdé èèyàn géńdé ọlọ́run tó ti bàlágà ni ó ń sùn lẹ̀lẹ̀ láì mọ̀ ó dẹ̀ ya fọ́nrán ẹ̀ níbi tó ti ń sùn ó ní ẹ̀yin tẹ máa ń sọ pé ẹ̀kí ń tà òun rèé o òun wọ ṣọ́ọ̀bù ẹnìkan ojú òun ló ń bá ọ ó dẹ̀ gbé bẹ́ẹ̀ sórí ayélujára hmm. fọlọ́run bẹ̀ yẹn má bàa ṣe òun níṣẹ́ jẹ o hmm. èèyàn tí ò ṣe dáadáa sẹ́yìn lónìí hmm. nígbà tẹ lọ pẹ̀pẹ́ fẹ́ rajà ó ṣeé ṣe kó jẹ́ kó ní àdójú kankan ó ṣeé ṣe kó jẹ́ kó ní nǹkan tó ń bá fẹ́ra ní gbogbo ìgbà yẹn ni ẹ má wàá torí ẹ̀ kẹsàn-án ó pé ẹni yẹn kọ̀ǹdẹ́ẹ̀mù ni kò dájọ́ ẹ má tẹnu àtẹ́ ẹ má fi polówó ọjà ẹ fáwọn tó kù táwọn náà máa padà lọ bẹ̀. Hmm. ó tọ́ lẹ́nu ó ń kúnkún àgbà o ẹ hmm. dákun mo ní bẹ̀yìn lẹ́ẹ̀kan sí i ẹ má fi ẹnu tiyín ẹ má fi ba iṣẹ́ oníṣẹ́ jẹ́ torí bẹ́ẹ̀ bá ba iṣẹ́ èèyàn kan jẹ́ báwọn àgbàlagbà ṣe máa sọ wọ́n lẹ́ni bá gbàjẹ́ lẹ́nu èèyàn ah! wọ́n lẹ́mí èèyàn ló gbà o bó hmm. bá wá dé ọjọ́ ìdájọ́ wọ́n bá sọ pé o ti pààyàn wà á nílò <laughs> èmi ò pààyàn ṣé ìwọ tó dìídì mú èèyàn kan tó mọ́nà àtijẹ́ tó bẹ́gi tó fi díbẹ̀ pa tó mọ̀ pé o ti pa ni o pa hmm. tìdílé tìdílé ni hmm. ẹ dákun gbogbo àwọn oníbàárà àwọn òǹrajà gan fúnra wa ẹ jẹ́ á máa ṣe bí ọmọ ènìyàn tá a hmm. bá débi ọjà tá a fẹ́ rajà lọ́wọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ló tán lẹ́nu ó kù ń kó àgbà káfíyàn lẹ́sẹ̀gbẹ́ ibì kan náà pápápá káwo ojú ayélujára kí làwọn nǹkan tá a tún ti rí lọ́sẹ̀ yìí tó yẹ ká àtúnjọ bára wa sọ mm. tá a lè fi kọ́ ẹ̀kọ́ mm. ani. Ah. <laughs> ojú mi rówó rọmọ eh, ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bára wọn fà á pé ó fẹ́ sin ọlọ́run báyìí báyìí lèmi máa sin ọlọ́run mm. nílùú Ìlọrin ó wá ti wá di ọ̀rọ̀ kóòtù o hmm. ó di ọ̀rọ̀ kóòtù tó ṣe ń pé ẹ bá rí àwọn àwọn àáfàá ńláńlá ah. ẹ wò ó ntẹ̀mí kàn máa sọ ń pa ẹ̀ nítorí pé lórí Orísun àwo kì í sọ̀rọ̀ ẹ̀sìn o èyí tó bá ti mọ̀ pé o fẹ́ ṣe ṣé fèsì ẹ̀ èyí tó bá ti tó wáyé pé o mọ̀ pé ọ̀nà ìgbàgbọ́ ló fẹ́ ṣe tó ṣe ni tó bá wọ́n pọ̀ ọ̀nà Islam ló fẹ́ ṣe sòṣe ni tó bá jẹ́ ẹ̀sìn àbáláyé ẹ̀yin Christian ẹ̀yin Muslim ẹ̀ fi wọ́n lẹ̀ jẹ́ kan ṣe é wọ́n ń fọ́ọ̀sì èèyàn láti sọ pé báyìí ló ṣe máa sin Ọlọ́run tó bá ti ń di ọ̀rọ̀ fọ́ọ̀sì ó ti di wàhálà. ẹ bá mi wọ́n wí pé ṣé àwọn jẹ́ bíi lọ́ọ̀yà ọlọ́run kábíyèsí o àbẹ́yìn jẹ́ bíi sójà ọlọ́run mm. tó fi jẹ́ pé ẹ̀yin ni ọlọ́pàá tẹ́ ẹ fẹ́ máa mú àwọn èèyàn tí wọ́n sin ọlọ́run lọ́nà kan mm. àbọ̀nà kejì mm. báwo lẹ́yìn náà ṣe mọ̀ ọ́ pọ́nà tẹ́yìn ń gbà sin ọlọ́run òun ló kọ̀ rẹ́ ti. àléyàn kan ní gbà bá la máa tó mọ̀. kò sẹ́ni lè mọ mo fi ọlọ́run ọba bẹ̀ wá ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè àwọn orin àwọn mùsùlùmí kan ló ní ìlú Ìlọrin kì í ṣèlú fìtínà fa ẹ má wàá já mọ́ hmm. fìtínà ara wa hmm. ẹ má já mọ́ gbẹ̀mí ara wa lórí nǹkan tí ò tó nǹkan hmm. Ọlọ́run kabiti báyìí lọ́lọ́run o kì í ṣàwa la máa gbèjà ẹ̀ tó bá tó Ọlọ́run láà tó bá ti tó fún Ọlọ́run ó ní bóun fúnra ẹ ṣe máa jáde wá tó máa fi ra àwọn èèyàn kì í wá ṣẹ̀yìn lẹ́fẹ́ máa gbèjà Ọlọ́run lẹ́ẹ̀kan sí i ó tán lẹ́nu okùnkùn àgbà ojúmọ́ ire ń ṣe bẹ́ẹ̀ ó ń palẹ̀ mọ́ àfẹ́ máa lọ lónìí báyìí ọjọ́ ajé kẹ́yìn náà lè tètè bọ́ síta pápápá kẹ́ ẹ̀ mú tàjé ṣe lónìí àdúrà tèmi fún yín ni pé o ajé tẹ̀ ń wá lọ lónìí kò ní rí yín kó sá o ajé tẹ̀ ń wá lọ lónìí kò ní rí yín kó fò dànù ire owó ire ọmọ àìkú baálé ọrọ̀ owó tẹ́ ẹ máa ní tí ò bá yín dalẹ̀ kì í ṣe tẹ́ tó wà láàárọ̀ tó bá dọ̀sán tí ó wà sá lọ náà mm. wọ́n sọ pé oh my god mo dẹ̀ ti mm. lówó rí o mm. irú ẹ̀kọ́ lọ́lọ́run ó bá mi fún yín o akínyẹmí ọmọ johnson mò ń kí yín lórí orísun pé o á tún pàdé láyọ̀ àtàlàáfíà tó bá dàárọ̀ ọ̀la o. bẹ́ẹ̀ ni o tó bá dàárọ̀ ọ̀la lágbọ́rọ̀ ọlọ́run a máa tún pàdé jẹ́ ká gba àlàáfíà láàyè àwọn yorùbá túbọ̀ wọ́n ní pé sàn láàrin ajé ní mú ní pẹkọrọ tó bá jẹ́ pé o máa nílò láti pẹkọrọ léèní kó lè rí ajé ṣe ó yà tètè tètè ṣẹ́kọ́nà lẹ́kọ̀rọ̀ lọ anywhere fún káwá ajé yẹn kájé kó ṣe kí ni kó bá wa gbé kó bá wa dùbúlẹ̀ kó ṣe kó fi wá kó fi ọ̀dẹ̀dẹ̀ tí wá gángan ṣe ibùgbé ó yá àwa ń kúrò lórí ètò lẹ́yìn ní àkúrò nílé àlàyé tó bá ti di lọ́la àwa lẹ tún máa rí ní àṣẹ Elédùmarè hmm. Anna Adéníkẹ́ Babátúndé honey fingers ló ń sọ fún yín pé káfíńre pàdé o.